ọ máa tọrọ gbogbo ẹ̀ nínú tọ̀wáfù rẹ yìí ọ máa tọrọ lédi ẹ̀ ọ máa tọrọ lédi tó gbọ́ dáadáa kájú ọmọ bá ajá sí pè torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni wọ́n ń gbé fídíò kan ká nìsín obìnrin. nǹkan fẹ́ ṣàdúà nínú àwọn tó yẹ pé tó bá ní wọ́n lọ lé kí wọn ò ní lọ ọwọ́ akówó ribiribi wàhálà jaburata oko gbogbo ẹ lọ mẹ́ta láti dé pẹ̀lú nǹkan tí ò sí ó ṣe wàhálà lásán ọ̀nàwó dànù lófo àdúrà ló fẹ́ ṣe wọ́n fẹ́ sọ́kọ́ Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni lárúbáwá ìbá ọba dàrú ọ̀dàrú nǹkan mìíràn ń wí gbogbo èèyàn wá ń gbé kánìsì. wọ́n pẹ yín àfa alásàlátù kí lẹ̀ ń àwọn obìnrin wọ́n ń kọ́ wọn kí ó ń bẹ̀ tẹ́lẹ̀ abẹ́ tiẹ̀ gbọ́rọ̀ kí ó bá o wọ́n láwọn ń sàsàlátù wọ́n jẹ́ wọ́n ń fásìkò sófò ọ̀kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn yìí lọ wàhálà dànù owó ó tún sọnù owó tí rìn ni pé àwọn sàgbàdé ìdílé náà níbẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ tọ́ bó ṣe wá ṣe tọ́wáfù lọ ọmọ sàdúrà rẹ yorùbá rẹ bá gbé yorùbá lọ bá gbọ́ bọ́ọ̀bá sì máa tó lè wí ọ̀dà púpọ̀ kọ́kọ́ máa ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ó ti tó. ó bùkátà láti ra tírà fìtínà láti ra tírà fìtínà kan kàába o kó tó wọ kàába ọ̀rọ̀ àwọn kan tó ń ta tírà pélébé pélébé báyìí yahaj yahaj ẹ ra tírà yìí yahaj ẹ ra tírà yìí mo rò pé iye kò síbi tí wọ́n ti dabaru rẹ̀ mọ́ wọn lọ́wọ́ o tírà ń wọ́n sọ fún wọn pé ní ìpààrà àkọ́kọ́ àdúrà rẹ̀ ni ìpààrà kejì àdúrà rẹ̀ ni ìpààrà kẹta àdúrà rẹ̀ ni ma anzalallahu biha min sultan kì í solúwa lọ́bẹ̀ wá

Allahumma Allahumma ẹ máa dà o àní lárúbáwá oníkó àwọn èèyàn ṣe tọ̀wáàfù lọ́dún kan òun gan ṣépè àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ náà ń gbé pèsè lárúbáwá nù èdè lárúbáwá ní sì fi ń ṣàdúrà tí èsì pé yorùbá ni wọ́n sọ Allahumma wọ́n sọ Allahumma habbib ilayna al-kufra pé wo olúwa ìṣe kèfèrí àti ìṣe pòkì fìfẹ́ rẹ̀ sí wa lọ́kàn mo wá bù so tuntun tó wí sọ ó ní kí ló ń wí mo lọ sọ báyìí báyìí subhanallah ah, bẹ́ẹ̀ ni subhanallah torí ó gbéwèé lọ ó gbéwèé lọ ńkàkàkùkà torí ẹ máa tọrọ gbogbo nítorí máa ń fẹ́ tọrọ ń yóò bá rẹ máa tọrọ ibi tá a ti fẹ́ kó o ṣe àdúrà kan pàtó onítọ́ bá lọ títí ó ti fi orígun tí hajarul aswad wà. O ti fi sílẹ̀ ń bì ibi tó ti bẹ̀rẹ̀ tọ̀wáàfù ni ọwọ́ ń lọ orígun kejì à ń pè ní arúkúnú sáàmì orígun sáàm àmọ́ kó o tó dórígun sáàm ìgbà tó forígun ka hajarul aswad sílẹ̀ kó o tó dórígun yìí ó rí àlàfo kan láàrin kaaba àtògiri kan tí wọn ò mọ tán àlàfo tó rí ara kaaba ni o má ṣe tọ̀wáàfù wọnú ẹ̀ o tó bá ṣe tọ̀wáàfù wọnú ẹ̀ tó fi jáde báyìí á sọ pé ìpààrà ò ṣe torí ó ṣe kan fìkan lẹ̀ ó máa kọjá lẹ́yìn ògiri kékeré náà ni tó bá ti wá dórígun yìí orígun sáàmù alákọ̀ọ́kọ́ tó bá tún dórígun yìí à ń pè lórígun sáàmù ẹlẹ́ẹ̀kejì ọmọ lọ gbogbo àti bí tó fi dórígun ti ṣáàmù yìí gbogbo ntọ́ bá fẹ́ lórí ayé àtàlùkìyàmà máa tọrọ ó tún fi dórígun ṣáàmù kejì gbogbo ntọ́ bá fẹ́ lórí ayé àtàlùkìyàmà máa tọrọ títí ó fi wá dórígun yìí báyìí orígun kẹta à ń pọ yìí ní aruknul orígun yaman eléyìí ó nìkan àti ibi tí òkúta dúdú wà là ń fẹ́ kọ́ fọwọ́ kàn lára kàába. àmọ́ kíyèsí torí pé ara kàábà yun wọ́n máa ń da lọ́fíńdà sí ìwọ sì ti gbé haram àsìkò tó gbé haram yun ò gbọ́dọ̀ fọwọ́ kan lọ́fíńdà alóúnjẹ rẹ gan lọ́fíńdà ò gbọ́dọ̀ sí ń Ọ̀sẹ̀ tó fi wẹ̀ gan kò gbọ́dọ̀ sí lọ́fíńdà ń à ń bọ̀sibọ́sí pé wàá fọwọ́ kan lọ́fíńdà ṣàkíyèsí ara ògiri ara orígun yun ó rí tí ń rin gbogbo gbà. inú tọ́jú tíjọba ń ṣe fún Kaaba ó ní òbítíbitì owó tí wọ́n ná láti máa da lọ́fíńdà sára Kaaba ìwọ gbọ́dọ̀ fọwọ́ kan lọ́fíńdà má fọwọ́ kan tó bá rí lọ́fíńdà ń bẹ àmọ́ lábẹ́ òfin ṣẹ̀ríya tí ó sí lọ́fíńdà ń bẹ tó ti gbé ihram à ń fẹ́ kó fọwọ́ kan àmọ́ tí lọ́fíńdà bá wà ń bẹ lásìkò tó gbé ihram tó ń kàn ṣe tọ̀wá fún ò lè fọwọ́ kan láàrin orígun yamani yìí sórígun hajarul aswad làdúrà pàtó wá wà tí ṣẹ̀ríà ní kò sí láàrin orígun méjèèjì ó máa ṣàdúrà yìí pé rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar rabbana atina fid hasana wọ́fẹ̀ akhirati hasanata wa qina adhaban nar ó múra sí dáadáa kìí ṣe pé tó ma tán rẹ̀ dànù láàrin orígun yìí sórígun yìí ẹ̀kan lórí ṣe ní bọ́m̀bẹ̀ ó múra sí dáadáa tó rí kó ṣe dáadáa ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار تتتو في دي يبتو تبري طواف كما تواد بتو تبري طواف kọ̀rọ̀ ọlọ́run láti débi tó kùtà yẹn wà látọ̀kan Allah